This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running cause and future projects by visiting www.maxwell.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته omori otu ya adị na ya anyị ewereba ịnụhụ ramadan nne ya ka na-etete na ihe 23 september 2007 ọrụ anyị na-atọ eche ya kwete ini slotin bakara ajin ana na kwete ce ne da ba kure yawon nan 215 inshallah tara أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الشهر الحرام قتال فيه كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وعلم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام والغاد واهله منه اكثر عند الله والفتنه اكثر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتد منكم عن náà fẹ́ ìrọ̀ ìka àmúhùn ní káàkiri ní ọmọdé ana ọ̀ṣá ẹ̀hún rẹ̀ dúmúlì àkànkà bọ́nà àmẹ́ni ìdúmọ̀nà ìkàkà àwọ̀ lọ́nà lẹ́sìn ìgbé ẹ̀hún ọ̀nà ìkẹ́ ìyọ́ ìhàn ìmọ̀nà déèsì rẹ̀ ọ̀nà lórí ẹ̀nẹ́ bá aṣọ ẹ̀hún ọ̀nà ìhẹ́ ní dẹ́ẹ̀sì àṣọ ní ọmọdé then àbọ̀ nana dọ̀rin malakata ọ̀rọ̀ jíwọ́dẹ́ ọ̀rọ̀ yìí fi àná wọlé dọ̀rin mọ̀nà òmòrì mọ̀nà ọ̀tá àlà lẹ́yìn ìfẹ́ ẹ̀jẹ̀ nípa ọ̀yá àkùrẹ́kù àjàrẹ̀ ugbó ọ̀nàdébìrì ẹ̀wọ̀n lọ́wọ́ ọ̀nà yìí fi gbóyàn náà èyí àwọn ìyá أمر وتعالى لك أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى والله يعلم وأنتم لا تعلمون أمريكا كتب عليكم الكتاب omuli kubona otaala omansere oninka urekunini jazinni noneka omuli kubona otaala orasoweka oregi commission kakweko wahuwa kurhun lakum omuli kitankire kwono domani idaunin domani nyiheranin jiikayakunin aguka wezigewesunni aguka wezirehanon babanne domuli wa asa تقربوا شيئا وهو خير لكم اجنيه اليه يعني سوء جنرا دويل دعا منه دوائك هو خير لكم دوائك من يلعون دوائك وعسى تحبون شيئا وهو شر لكم ìjẹniyà ní kí ìsìn ní dàkọ́ náà ti tọ́nà mẹ́rin tó wáyé ìlànà òwe ìṣòro lẹ́kùn ọ̀nà òdì yìí òní wọ́lọ́hù yá ẹ̀rẹ́mù owó ìtọ́nà yìí ọ̀nà ìwọ̀n náà rẹ̀ pẹ̀sí youtube أنهم نار قد يوامون دون تأكيد كفو وإيديكم وأقيموا الصلاة جوان يوامون لا أقول لك أنني أذيروني كان كان كان سلام قولا يرد الرحيم سلام سلام يرد الرحيم لا أقول أن يرد وأنتم لا تعلمون أي فيني ما ذاك أغني لكم أسول أقول ما نجي فيني tí o rí kọ́ọ̀mù báyìí. wọ́gbọ́ òdúrẹ́ ká ààyí tẹ́ ẹ̀mẹ́ká ẹjọ́ náà hẹ̀rẹ̀ bọ́ ọ̀rẹ́ ẹjọ́ náà rúká ọ̀yìn omóṣùwọ́n náà tẹ́ àlà ọ̀ká wọn lọ́ta pẹ̀lú kọ́ọ̀tì bí sẹ́bí lílá ìrẹsì ilẹ̀ ìṣòro náà àyàtà dúnìá bí àkírọ̀ wàmáyé yóò kọ́ọ̀tì bí sẹ́bí lílá ìfàyẹ̀kọ́ يظلم فسوف نؤتيه أجرا عظيما أمر سبحانه وتعالى أوكا وجعل لي وقل كن أمرنا كتا أهمم أمو إهدانكم أهمم أدو إهدانكم ديك أهمم بي عزمك أدو أكون أمتين يولي ذانكم دولا من نعم بيهاني أهمم أهمم ناري أهمم ناري أهمم ناري أهمم ناري أهمم ناري أهمم ناري أهمم ناري ó kúrò lóko ní dọ́mìka ẹ̀kọ́ ẹ̀lẹ̀ lọ́yìn ní ọ̀nà dáàni lọ́yìn ọ̀nà ẹ̀tẹ̀lẹ̀ dọ́mìka àbọ̀lẹ̀ pé ẹ̀tọ́ ìkíni yìí ọ̀sàdí ọ̀dọ̀ àlàmìyà ẹ̀lẹ̀ yìí alùmọ̀sọ̀ ìdìrún alhàkìkì yóò ẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ wọ̀ ẹ̀lẹ̀ ẹ̀kọ́ wọn ní ìdìrún wọ̀ ààrẹ amẹ́ríkà òmòríkà ẹ̀wọ̀n ìrẹ̀lẹ̀ kò wá ẹ̀kọ́ ní kẹ̀lẹ́ ìpínlẹ̀ àhàmà gúdọ̀ lè gbé ka wọ́n máa ń lọ kọ́ọ̀tù ìfẹ̀mí ìlẹ̀ lá ọ̀rọ̀ tó náà kọ́ náà kọ́ ìgbà ìgbólóhùn yìí ẹ̀kúnlẹ̀ ti fi sẹ́yà lẹ́tọ́ fọlọ́ sí ní àjọrò náà rí mà àwọn àjùlùbá ẹni tó ń dọ̀mọ̀ yìí òun ti fi ní Now, who has been done any social justice, political justice, economic justice, and common economy, economy, mountain, Allah is not the mountain, M-A-M-S-E-R, mass mobilization to social justice, self rights, and economic recovery. Allah is man, yeah, that's what happened, you're right, àwọn ọ̀dọ́ tó mú níta ọ̀yìn ọ̀dọ́ ń dáwọ́ ẹ̀rẹ́ máa ń sáré ṣe àwọn ọ̀dọ́ tó mú ọ̀dọ́ ọ̀dọ́ báyìí. máa lákún látùkọ̀ sínú máa lákún والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية من هذه القرية ظالمين أهلها واجعل من لدنك واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا قل كما هم لا تقاتلون

wọ́lwọ́lwọ́n àtẹ́gẹ́ yìí àwọn akọ́mọ̀ iná nọrọ the disabled àti iná yẹnẹ àtẹ́gẹ́ yìí àm ah, ọ̀pọ̀ ẹ̀sẹ̀ ti fọ́rọ́ ẹ̀yẹ kura bẹ́ẹ̀ ni kúrú ìyẹn pẹ̀lú ẹ̀ka rọ̀bọ́n àwọn owó ní àkùrìjì náà mi ní hàn mí ní kọ́rìà òun yìí náà wọ́n kó ìwọ́n náà kúrọ̀ náà bọ́ọ̀nì mi àánú wa aláìka àbọ́ọ̀nì náà nà pọ́ọ̀dọ̀ wọlíyà òun yìí tó àmì ọ̀tá mọ́tà ọ̀nà ìka ọ̀rọ̀ ìfọ̀sẹ́sí kọ́ra وجعلنا من لدنك نصيرا هو محمود sorry tọmọdé sọmọdé ọjọ àlẹ ọkà sáwọn ní ẹgbàá lẹkọọ lọrọ àwọn ní ẹgbàá wẹkọ àgbóyé àgbóyé sẹnẹ tọmọdé sọmọdé ìgbà rí ìlú ọjọ kọ ẹkọ lọrọ wọn náà wọn àti wọn. sọ rí ìlú ẹnẹ ẹgbẹ àmì òun lẹ náà wọlọpàá nìyí àbọ̀rọ̀ náà fọ́rọ́ náà ká àrùwọ́ èyí bẹ́ẹ̀ ọ̀rọ̀ èyí ẹlẹ́kọ̀ọ́sán náà pọ̀ wọlé bẹ́ẹ̀ àti ìrọ̀lá pọ̀ wọlé ó tún wà pọ̀ àkókò láwa kò sí hàn. wọ́n ní fọ́rọ́ tẹ́lẹ̀ wọ́n á lè wẹ́rẹ́ àbẹ́ ba wanda ya falusi na jin da ka wai zaɓi rama allazi da yanki yana da labar mamba wai ya fara da hukun الرحمن الذي يمكننا لله الموضوع وإذا خلقهم الجاهلون قالوا سلاما سلاما يا وراء عباد الرحمن وانا قالوا سلاما سلاما إذا عددها سلاما سلاما عن يجعلنا سلاما سلاما àwọn àwọn ní ẹ̀rẹ́ Afghanistan salama salam àbáwọ̀ ẹ̀yẹ ẹ̀rọ ẹ̀yẹ ẹ̀yẹ ìgbònyà ilé àáyé lè ní òjò ọ̀nà ẹ̀gbọ́n ilé kan tó mú ìtò lọ sẹ́nà kí ilé ọ̀rọ̀ ẹ̀rú mú ilé ẹ̀rọ àwọn ẹ̀rù jọ ẹnì yín pàtàwà pàtàwà ọ̀kọ̀ dípò ìwọ́pẹ̀ pàtàwà knowledge of current events ẹni sáwọn kàmẹ́dẹ̀ right time ẹni káàmì ń bèèrè náà bí wọ́n jọ nígbà ìdìbò lọ ní máa ń tẹ́kọ̀ọ́ lọ sọ ọ̀rọ̀ báyìí báyìí. Ifẹ̀ ń sọ Abdullahi Sẹ́yìnbọ̀ rọ́mọ̀ ọ̀la aná ọ̀rọ̀ ní ìdá àdìgbò wọn. Ọmọ rẹ̀ kọ̀ ọ̀rọ̀ sọ ọdún ìgbè jẹ́ ọ̀. Ìkọ́mọ ilé ìgbè ọ̀. Ó ni maka ẹnì kan náà kì í ara pàkí níta àwòrán báka àdúgbòmọ́rin mẹ̀jáde yìí yẹ ọ̀sìn náà ló kó wa dọ́ọ̀bí mú un hàn dọ́ọ̀kàrẹ́ dọ́ọ̀kọ́ fún ìsáwọ́ dọ́ọ̀bí mú ìsáwọ́ náà lóyún wọ́n tó mú ìmọ̀ nípa ìgbàgbọ́ wọn pa àtìmá. bí ẹ̀ṣọ̀ lọ lẹ́nu rẹ̀ dọ́ọ̀kàwé rẹ̀ ìwé yahudi ẹ̀dá wò ìpàlẹ̀ next year ọ̀nà ọmọ náà máa ní ilé ìdí araba ẹ̀dá ní bàbá wọn lù sàgẹ́ ẹ̀dọ́nì jihad lẹ́nu ìgbà náà ọ̀lẹ́ dá wọn náà palẹ̀ fún bí king grand ni wọ́n fẹ́ràn gọ́ọ̀mẹ̀ntì dígì ìjọwọ́ ẹ̀ṣọ́ ọ̀dẹ́ta ló sọ̀rọ̀ ẹ̀kẹ́wẹ́ àníyàn ọmọ ẹ̀wọ́ náà dáàtù lẹ́rí ẹ̀wùjọ náà èyí jẹ́nà lọ́sọ̀tọ̀ wà ó rẹ̀ rẹ̀ báyìí ara àyè lájìnà báyìí kòmìtì ọjọ́ wọn dẹ̀ wọn lájìnà tó tọ́ ìmá lèlbòwòsí wọ̀lẹ̀ká لجنة الدائمة ثمن كومتي للبروز والرسالة والإفتاء عن الفتوى إذ الجهود والإرشاد والفتوى وقايدين فاتحين عن توقعتك وإذا في هذه دنيا خيرة الكبار من العلماء أنا كمولي وجوي أيوة سكن لنا أنا أبرنك إيه هل يخرج هل يخرج الذي الذين سماهم الله سبحانه وتعالى بالكذبة والخنازير الذين هم اليهود هل يخرج هذا الفتوى اليهود من الفلسطين لا هل يخرج هذا الفتوى الامريكان من امر من من العراق والافغانستان لا واين العلماء حق العلماء الرعاية àbí ilé ẹlẹ́gbẹ́ ayé ọlọ́mọ àwọn náà dúkẹ́ náà kan àwọn kọ̀ọ̀kọ́ rẹ̀ nínú ẹ̀yìn ẹ̀yìn jihad ilé dáwùtà rẹ̀ wọn àti jihad ọ̀yìn bẹ̀rẹ̀ ṣé olùsẹ́ ń bùtù ní àkàyà ni ní six pillar of islam five pillar of islam yìí. توحيد الإيمان بالله ورسوله إقام الصلاة إيتاء الزكاة صوم رمضان حج وكان أنهم من الجهاد ويقول إلى ما ومن الذي يجري أن يجب يقول كنتم صلى الله عليه وسلم ما ترك قوم الجهاد إلا جلد رواه مسلم أنتم الجاهدين أقولنا أن نلقى بسيئة قوم الجهاد قوم الجهاد لبعونة تبقى Their blood is the easiest to explain. Their way on the easiest to be destroyed. Their soul is the cheapest to be taken without question. دي معنى ان العلماء وان العلماء وأين العلماء والأبناء المسلمين مليون أبناء المسلمين يموتون في فلسطين ولا يبالون وأين العلماء والأمهات والآباء والرجال يطردون من العراق والامريكان يسمونهم سوء سوء العذاب واين فتوى العلماء واين هؤلاء العلماء وعدد كبير من المسلمين يموتون مئات الوف كل يوم في الافغان وفي الشام واين فتوى العلماء العلماء da ba ka ko a bari alim kenan muri na shaye ma wa zai kai ya ji zarma arwan ne ta afdalu ilmi hizbu hizbu hal ana nya bani mun ne bala la ya ka ka ko zarma gudu radi na daraja o ti ulama emra ma ya ba an Ani kò mọ nígbà wẹ́ẹ̀dẹ̀ ọba yìí for the past forty forty years náà yìí ni wọ́n lọ́dọ̀. lẹ́yìn kúrò náà ìtàwọn ní mìíràn àjáàn àwọn ó tún jẹ́ ìkan ní màá ṣọ́nù almost for the past ten years àwọn mẹ́rin wọn. ẹ̀yin sọ ọ̀rọ̀ yọ tó wọn náà tó ní ẹ̀kú tí wọn náà dé sí bí òbèdè ìgbé òbí lọ́la bí ẹ̀mú náà kúrò àwọn. دائما علماء عالم كذا بهم العلماء عالم أين هؤلاء العلماء؟ بس أقول لي ما ìlú làmẹ́ ẹ̀ lẹ́nu yìí. wúlò máa ń ṣe à bàtà àwòrán ènìyàn nípa ìjàmbá mi bẹ́ẹ̀ àkókò rẹ̀ wẹ̀ ní. àbí amarab àbí arab league ìráyè iná nù kúrò èyí iná nù tí wọ́n yẹ egypt iná nù saudi iná nù nínú ìjọba dára ẹ bàbá bá bẹ mìírí ìsìlẹtọ kíjọ làjẹ kíjọ rẹ gẹgẹ ana ẹ kíjọ tó wọ bẹẹ bẹ gẹrẹ mẹ kọlá máa jàjọ náà wúlọ máa ò ní í tóbi. ẹmẹtọ anyere n'ọba ọba lebanon ere hezbollah ere a. Yúdí Ṣíà Ìsírì àwọn ọkọ̀ àzọ́tọ̀ ọkọ̀ àgẹ́. Yúdí Ṣíà èyí náà náà ọkọ̀ àzọ́tọ̀ ọkọ̀ àgẹ́. Yúdí Ṣíà èyí náà ọkọ̀ àzọ́tọ̀ ọkọ̀ àgẹ́. Then Násùrù wà ọ̀gẹ́ ìgbègbè. Yúdí Ṣíà ìsọdọ̀ lẹ́bàá mà gbọ́n ọkọ̀ àzọ́tọ̀ ọkọ̀ àgẹ́ then how you fit know how to diplomatic don dey help oga Imam Zawahiri Hafizahullah second in command in Jama. Mọ́lẹ́ pẹ̀lú kẹwàá yà sọ́pọ̀ délé ẹ̀rí rẹ̀ jẹ́ ní àyà. Yà sọ́pọ̀ sáàkì ní ẹ̀lẹ́ àmà yà sọ́pọ̀ sí sí ẹ̀nù ọ̀tà. Ọ̀rọ̀ kúrúkú ẹni ẹ̀ sọ́pọ̀ dìbò àwọn máàkì yẹ̀wù ní ẹ̀ alákẹ̀ni but not the CI. Ìjẹ́ ìhàjà àjọ náà. Àbúlẹ̀ fún àwọn òṣìṣẹ́ ìbánagbèrè kẹta báà gígí ìlànà ní jẹ́ni aṣọ fúlà yín ẹ̀kẹ́ náà ló tẹ̀lé ẹ̀ yíbu láàyè ní nìkan nígbàkà yẹ bẹ́ẹ̀ ọ̀kadà ni ní nìyí ni kọ́nà ọdún tó ń ta wọn ní ìgbà dárí ṣùgbọ́n náà máa ń tọ́ dárí kò. ẹ̀ ń kọ́ ẹni báyìí dábàá lẹ́bàá náà dárí ṣùgbọ́n wọ̀nyí bilan haifa ne ya kwata ne ne ne alhaifa wa ma ba da ba da haifa ne ni da nan ilé ìlú náà bẹ̀rẹ̀ ìlú yà ìbù náà rẹ̀ organization ẹlẹ́gbọ̀n mi kọ́ntì ọwọ́ bí yóò lè máa tí náà lè kú náà jọ máa bí ẹ̀jẹ̀ ayẹ̀ náà ìbádùn rahman alẹ́bí náà bí náà lẹ́lábì ọ̀nà ẹ̀là ọ̀gbà òjì àìlú náà kọ́lù sàlámà sàlámà wà ẹ̀rà wà ní sàlámà ànkẹ́lẹ́ mẹ́rẹ̀ tí ó kọ́ ọ̀nà owó ilẹ̀ ìkàtún ọmọ ní ìkọ́dà alẹ́kùn أكلم قرآن هذا فإن أعقبتم فعاقبوا مثل ما أمرتم به قال القرآن هذا هو الجزاء السيئة سيئة بمثلها جسم قرآن ومنام أنا هيك أنا أرى يوما ìpútù náà fẹ́ni ìkéjọ náà ayà kàrí ìlú sáà náà fẹ́rẹ̀ kẹ́lẹ́ àwọn olùsọ náà kọ́ mi. ẹ̀dá tó lọ máa ń nàdí náà sí náà lọ́wọ́ bí wọn náà wọ́n yà wọ́n bá wọn jẹ́ ẹni náà kọ́ olùsọ náà bọ̀. Ẹ̀kọ́ mi yàrá àjọ̀jú ìjìlá ń tiwa. Ẹ̀dá tó lọ máa ń nàdí náà sí náà lọ́wọ́ bí wọn náà wọ́n náà kọ́ olùsọ àárín tó pọ̀ wọ́n yìí jẹ́ وعباد الرحمن الذين يمشون على الارض هنا واذا حكموا الجاهل قالوا سلام والله امري ان ان يدوم الجهل كتب عليكم القتال أقول فرق عجين فمن اعتدى عليكم فاعتدوا عليه مثل ما اعتدى عليكم فإن عاقبتم فعاقبوا مثل ما عاقبتم به وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة فمن عاقبتم فأنا من القرآن دور عن يوم wallahi ne amma na ce ne amma an tun da ka wani sallallahu alaihi wa sallam ní nàìjíríà ẹgbẹ́ mi ọ̀yẹ́ ni káàsì lónìí ni ló ti bẹ́ẹ̀rù ẹ àwọn káàsì tẹ̀ ní ọ̀yẹ́ ni ló ti bẹ́ẹ̀rù lọ́pọ̀ nípa mo ní ìlú ti gbọ́dọ̀. Níbi fẹ́ kọ́ gọ́ọ̀mẹ̀tì náà ìwà kàkà yìí, dìbò náà náà kà ń kọ́ yẹn kúrẹ̀ yẹn. Fẹ́ràn gọ́ọ̀mẹ̀tì ọ̀kẹ́ ẹ̀ pòlíṣì ọ̀mù náà. Ọgbọ́n sáńtẹ̀ ọ̀kẹ́ ẹ̀ pòlíṣì ọ̀mù náà dọ́kà àti àlejò. ẹ̀kọ́ múlíyàwó yanyi rìjà ìkàdúnà bẹẹsì ìyẹ nọdà pọ nàdàm mú nà wò sùúrù ọgbà mú yóò náwó ẹmú ẹni ọbẹ ẹrú fún nàìjíríà wọn ẹka àwọn ọmọ náà ẹkú sílẹ ayámẹ màdùdàd lórí àná ẹnakọ ẹmú ọ̀nà bí ulama àdébùkù nàìjíríà lọ pé ẹjẹ náà yẹ nàìjíríà lọ ẹjẹ náà yẹ kẹnyẹ múlò jáde náà yẹ jáde kẹyẹ máa nà sọfọ wọlé nàìjíríà jù ọkọ ìmúlò yẹ kẹyẹ ti democracy ọ̀nà òkú múlò wù náà ni wọ́n yà yà nà nìkẹ́ yà á di à sọ́ọ̀kọ̀ rẹ̀ àná èyí lọ dé dáàmú ọ̀lẹ̀ dọ̀m dọ̀m ọgbọ́nsájọ́ mẹ́lẹ́ ìgbèrókò nílé dáàmú ẹ̀dá àbúrò rẹ̀ àkókò mẹ́rin ní lẹ́kọ̀ọ́ tí ń tẹ̀yà ń jẹ́ bẹ́ẹ̀ kálẹ̀ ní gẹ́ni lòmórí gẹ́ni wọn nílẹ̀ rẹ̀. ìdí ìjẹ́ náà mi dọ́gba sáájọ́ rẹ̀ bọ́ọ̀ bọ́ọ̀ náà mi jẹ́ ẹ̀dí rẹ̀ ẹ̀dí ọ̀nà wọn ti tẹ̀yà wọn lọ àwọn káàkiri lẹ́jọ̀ náà. àwọn ọmọ ẹ̀wọ̀n lọ́nà It is only compulsory to rule Nigeria. After originally you rule Nigeria, kó mo jẹ́ màá ní ẹ̀yàn kátà kó mo rí ẹ̀yàn náà wọ̀ wọ̀ wọ̀ ọ̀nà ìta àwọn ará tó ń fi kí ìwúrẹ́ kọ́lé fún màá wà ní ìjọ kápẹ́rẹ́ ọ̀nà òmùrí màá ta ọ̀ka ọ̀lẹ́kọ́ tó fi tẹ̀bí ìlà alẹ́bí iná ìṣúná náà tàyà pẹ̀lú ìlà àhúrà. ọ̀sá máa lakún láti kọ́ tó fi tẹ̀bí ìlà jòjó òmùrí ọwọ́ àpẹẹrẹ kí ẹni tó mọ̀tọ́ láwọn ọ̀pẹ̀ láwọn ọ̀pẹ̀ ló kọ́ ìmìíràn àwọn náà iná àwọn ẹgbẹ́ náà ẹbí ti àdọ́dọ́ tó lọ. Jihad ọlá ní wọn àwọn ní wọn. Dóní ìtọ́ náà lọ táwọn náà wọ̀ ọ́n. Jíjẹ adóni gbà yí ṣúra é àrọ́kọ́ iná rọ̀ wánù anáyí rẹ̀ rà. Ó yẹ kó àgbà tó anáyí wá ní Nàìjíríà.

but owó àsákòó báwo fún ọ̀nà ẹ̀rẹ́ ọlọ́run kan àti ìtẹ̀ ẹ̀rẹ́ òkú ní ọ̀dọ̀ òdìbò rẹ̀. wọ́lá ọ̀n tó múlẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ló mú sẹ́ni ara ní kọ̀líjà ọ̀n tó múlẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ the third day ìyẹn láti ọkọ ẹ̀ ó kéde àmì ẹ̀ka abẹ́dẹ̀ nyọ́dọ̀ òdìdá ẹ̀nà akẹ́nẹ́ nyọ́dọ̀ òdìdá tàbí kẹ́nà àkọlẹ̀ kíkà ọ̀sọ́rì bídí ọ̀rì tó kà ányá mèrè kíkà ọ̀sọ́rì ẹ̀mí azọ àníyàn nyẹ́kọ̀ọ́ lífà na amírù mọ̀mìnì àmìrò òní anáyì títẹ bóore àrùn ọ̀nà ìka àmì ìlà àbáyọ ọ̀nà rí mọ́ọ́lá mọ́ọ́lá umar aláwọ̀ láwọ̀ náà ní ìlànà náà kọ́ náà yá mi ìdánù tó ń ìjọ bọ́ọ̀lù. báyìí ẹ máa yàn ẹni ò náà fẹ́ ẹ̀nà nílẹ̀ ni wọ́n gbùdú bí awọ́ rẹ̀ lórí ìgbé àbá orí ìgbé ọ̀nà òde tó tó kọ́ọ̀dù dọ̀rọ̀ ní lórí láìpẹ́ wọ́n ìfún ọ̀la ọmọ ọ̀la àtúndàkùn ọkọ̀ náà kọ́ ti kẹrin dọ́kọ̀ làgọ́dá àjà kẹ́niyàn dáàkì mọ̀kọ́sí ní èyí ìkẹ̀ẹ́sẹ̀ ìwọ̀n ìkọ̀sọ̀ yẹ ìdúwà tó yẹ ìdánimọ̀ ọ̀la ọmọ rẹ̀ wù àárín wà á lọ kọ́tọ̀ yìí sọ́ọ̀rì ẹ̀ àmì lẹ́ẹ̀kì ṣé iná nàdà rẹ̀ dé lẹ́sẹ̀ náà máa lè fún yàn débi wo wà á kú nígbà wíjà àgbo àákúwẹ̀ àwọ̀wẹ̀ nígbà yẹn náà máa kàrẹ́ ka ìṣá àmà ní ẹ̀ta bẹ́ẹ̀ náà ti àgbẹ̀ náà ti bẹ́ẹ̀ nílẹ̀ tó kọ́ ẹ̀ nígbà bìẹ́ kí kọ̀wárì jẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn ọ̀rọ̀ kẹrẹ́ náà kọ́ ẹ̀ akọ́lẹ́ ọ̀tọ̀ nìyí wallahi ya tufanye wa aruhwaye muri zuri wa amma akwụkwọ rinyere ne aka ndụ wanye gwọgwọ ojú wáyé wáyé maka wá ìlú ní ìlú àríkà ọ̀hún ìgbẹ́lẹ̀ ìlú ọ̀sọ́gbọ́n náà ìkàrí náà pọ̀ ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ yín kẹta dáàmú ọ̀pọ̀lọpọ̀. nineteen forty eight eléyìí ìṣe ìṣèlú àgbà ètò àbúrò ìjọba ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ àgbà dáàmú ọ̀pọ̀lọpọ̀. Abi Arab Israeli war anako Saddam was Islam war for it. na náà yóò kó ọmọ ní ìnẹ́fẹ́ Iran five hundred thousand half of a million yóò kó ọmọ ní Islam war for it. Usama ọlọ́run náà tún ní ẹ̀kẹ́. bàtà ní sẹ pípẹ́ ìgbẹ́ náà gẹ̀ẹ́sì ọ́ lọ́kàtọ́ ìgbẹ́ náà nà tó mọ́ yìí. five hundred billion dollar náà lórí nàìjíríà lórí ọ̀kẹ́ yìí wọ́n tó amẹ́ríkà ọ̀rọ̀ yà jẹ́ yagẹrẹ ọgbọ̀n ní kẹtọ yìí máa ń dùn ẹ̀rẹ́ dọ̀ ẹ̀ ọ̀nà tí a náà ẹ̀ka owó pẹ̀lú ọgbọ̀n bẹ̀rẹ̀ pẹ̀lú àjẹ ẹ̀rẹ́ ọ̀pàrẹ́ àwọ̀ ọ̀pàrẹ́ àwọ̀ àyẹ̀wò ló usa asadu islam the lion of islam. مسامة مسامة ابن محمد بن نادي حفظه الله أنا أنا أنا أنا أكيد أنا ما أنت هو هنا وانا هنا وانا هنا وين هنا وانا هنا وانا هنا وانا ẹ̀yìn yẹ fún àbọ̀bọ̀ ní ẹ̀wù náà náà ó ti yà alẹ́ ìkọ̀wé kẹjá òun lọ fún àwọn ìyàwó òun wọ́n kọ́nà jẹ́ ẹ̀kọ́ tó rọrùn lórí àbọ̀ òun yìí kọ́ ẹ̀kọ́ nílẹ̀ kọ́ àwọn ìyàwó. The Bible says in you, who the dunya, who the dunya, international recognized or even nationally nigeria recognized lọ́rẹ̀dẹ̀ kọ́ra ojú ayọ́ náà jẹ́. ọ̀bẹ̀ lẹ́nu ọ̀gá ìjọ wọn tó náà ilé mọ́nà wà ní mímọ́ ìgbésẹ̀ yìí bẹ́ẹ̀ kí ní dáhà wọn bẹ́ẹ̀ kò hàn wá lóde òní. iṣẹ́ ọmọ ẹni mi ti rẹ̀ ní pàṣípà Afghanistan. An Afghanistan ni lórí ẹ̀ dẹ́kẹ̀ náà ṣàkà àkẹsẹ́ mẹ́. Àmà ni mẹ́rẹ̀. Ọ̀rọ̀ ìfún àtàmì tó èrè ní orí ẹ̀ kí ni láàrin ìkànnì tó ìgbélé ìgbélé náà ṣàkà. the over two hundred and fifty million amount of the whole of Babylon ẹ̀tọ́ anagunisa ní kàbàtà kàtà kà amẹ́ríkà ọ̀kúra wọlé kánú britain nìkà ẹ̀nà ẹ̀dọ́kẹ̀ nù wá ọjọ́ náà kàtà bọ́ọ̀lù ní ẹ̀dọ́kẹ̀ nà ọ̀rọ̀ tí ma hàn ọ̀nà fún britain. wọ́n yẹ ẹ̀yìn ti olóògbé òṣìṣẹ́ òbí lẹ́yìn ọ̀rẹ́ kà ní tọ́rẹ̀. dáhùn adókòó ẹbí náà gbọ́ ọ̀nà bí mo mọ ìlú yẹn ni wọn kà á kọ yóò bí àkó ní wọn kọ́kù yọ ọmọ yẹn ní ìdí one million ẹ̀ àwàsá hàn náà bí mo sọ̀rọ̀ dé mẹ́rin. àwọn ẹni bá pẹ̀lú àwọn ọ̀dọ́kùnrin àwọn ọ̀dọ́kùnrin. ẹni ń gbọ́dọ̀ bí èyí àkókò ẹ̀yìn ìgbèrò wá kà àwọn ọ̀nà a ó wá pẹ́ orí rẹ̀ nìyẹn náà náà máa wá ìkọwọ́ ẹ̀. èyí tí àbọ̀ ẹ̀yẹ mèrò kà lẹ́ẹ̀kọ́ bí ẹ̀ ó ti kàtó ìtọ́ náà mọ̀ ọ̀tí ẹni wúri lébẹ̀ àwọn náà tó wá tó pọ̀ lónìí ọ̀nà pẹ̀lú. àyẹ̀dá mi dá àwa bọ̀dọ́là yóò kù kéèlé lẹ́ni dẹ́ta lè ní ẹni dẹ́ta yìí ẹ̀rẹ̀ yà lè fẹ́ rẹ̀ kọ́nyánkúrà yìí. wọ́n ẹsẹ̀ mẹ́ ìlànà sáà rẹ̀ olóyún bí àná lọ́kọ́ lókun yàrá ọkọ̀ ẹ̀wọ̀n kó wà ní. jíkòrò náà lè mọ ibi láti àwọn sáà rẹ̀ kọ́ ọmọdé kúrò lọ́wọ́ dára. wọ́n náà kọ́ wá kúrò àgbẹ̀dẹ́ ẹ̀ẹ́dọ̀jọ́ ọmọ tó tó èsì rẹ̀ tẹ́lẹ̀ gọ́ọ̀mẹ̀ntì mẹ́rin táwọn rà ìrọ̀lẹ́ bá wọn yóò kó láìpá ìkẹ̀rù mẹ́kẹ̀ náà lé ìbí láàrín ọ̀pọ̀ ìrọ̀lẹ́ wọn yóò wúlò pé lọ́wọ́ wú sí ara wọn ni disturbance wọ́n ìlú ti bá àwọn ọ̀nà ilẹ̀ dẹ́kùrà ẹrù ní káyọ̀ náà táwọn ìsúnlẹ̀ ní ìdánwò dàrọ̀ dẹ́bẹ̀ẹ́ bí àná ìlú kai ire omori ko mu ko mu ko lahu wallahi muri ko ka ya kai idan na ne innal mawt alladhi tafirruna minhu fa innahu mulaqikum azun walladhina yu'minun bẹ́ẹ̀ sì lè wọ́n ló kún un bí gbogbo jẹ ìṣẹ̀yẹ́dẹ̀ ó dákẹ́rẹ́ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ fún mi ní jẹ́ dájọ́ ó lè sáré kí ọ̀kan tó wà mọ̀lẹ́kẹ̀ mọ̀lẹ́kẹ̀ náà tó wọn náà kù bẹ́ẹ̀ nígbà tí ó ṣe sáré so a ní káàdà ilé náà ilé yìí ti hàn nítorí mọ́tò lọ́sọ́lá orí ọkọ̀ ojú ní ìjẹ́mí náà sábà ọ́n ní mọ̀tò ọ̀dọ́ wọn náà pa orí náà lọ́dọ̀ pẹ̀lú rẹ̀ wọ́ báyìí ní sẹ́ẹ̀sì lórí fúlọ̀sọ́nà ẹ̀ náà náà náà àbúrò àgbàgbọ́dọ̀ wà ní tẹ́kí nàìjíríà ọ̀nà movement ọ̀nà movement movement àpò owó níta yẹ́ ní ọmọ ìkànnì ẹ̀sán kúkọrọ̀ jẹ́ ẹ̀mọ́ ìlànà àmàmọ́ ọmọ ọmọ tó bóòrè yanyo dɔw bɛ yake mu kɔrɔ di ɛdiya ɛdiya ka ɛdiya ɛdiya mu n'ayɛ nyi ɛka ti a fɛ ɛdi sɔrɔ o tɔbi ɛyɛ ti mu kɔrɔ dama na ɛɛ arugɔ dɔ do ayi o tɛ n'a ye wɔn n'alu fi hàn jama ni nàìjíríà wà fẹ́ mi bɛ kɛ na malanta malanta ɔrɔ dɔ lɔ ká ɔrɔ sanu ɔna o ni yɛ fi kɔrɔ. ɛnu ɛnu wà á nà ti yɛ mi kɔrɔ gbúdọ̀ bẹ̀ gbúdọ̀ máa ń kọ́ kẹ̀kẹ́ kọ́ bá wọn bẹ́ẹ̀ mọ́tò ọ̀gbìn mọ́tò àtàrọ̀ náà wọ̀ làgbọ́n náà fẹ́ ní àhàkẹ́ lọ́gà ní ìjà ọ̀nà mọ̀ni àtọ̀gbọ́n mánéjì báńkò náà rí ẹjọ́ ọlọ́wọ́ ọ̀dọ́ rẹ̀ tàbí mánéjì báńkò náà bí kò mú ti lùgbà bí kò mú rí ìbùrẹ́ kọ́ ní báńkì. ọ̀nà ìka ọgbẹ́ni jọ̀ọ́ ọ̀nà mi dá ilé ẹ̀yìn àkókò bẹ́ẹ̀ kọ́ àjẹ́ ọ̀dídẹ̀ ká àpò àwọn tí wọ́n mọ̀ ní sẹ́yìn ọ̀rọ̀ kò yẹ gíga ni. ká ní àyìn kura nìkan alẹ́ ìkùmọ̀ mọ́tò lẹ́yà dúró kùmọ̀ dọ́là ìlà àtọ̀lẹ́ òtútù ọ̀rọ̀ àárín wọn múlí ọ̀rọ̀ àwòrán ẹ̀rọ àyìn ọkọ̀ tó ní ìtì àgùkò lóòrù ọ̀rọ̀ àyìn bàjẹ́ bàjẹ́ àná ya ẹnu gírímọ̀ náà fi jọ àmì jẹ́ ọdún tó mọ̀ ọ́ àmóríkà wàá sà ń kẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe ẹ́ wọ́n wà á rẹ̀ lọ́kù ìjẹ́ ní ẹgbẹ́ mílíọ̀nù ìlú ẹ̀kọ́ wọ̀ lọ́rẹ̀ wàá sà ń tẹ̀lé kù ṣe ẹ̀ àyín sọ̀rọ̀ òru ana kan ji to wa yin wurin ne ne da ya ba wa yin ne o ba da ko no ji ilé àwọn ọmọ ìgbà wọ́n sàn kẹ́kọ̀ọ́ òṣèré àwọn ọ̀há أعتمري أسألتك وعسى أن تقوه شيئا ويجعل الله فيه خيرا كثيرا إذن يعني دخلني وإذن أقوه مثلا قائلا وأن يجهد دعني أسأل في الفكرة بعد ذلك قول هذا دعوني يجيني دعواني دعم إسلامي بانك والله أن إسلامي بانك نعم في نيجيريا دعم قرصي بانك إسلامي كان wọ́n jẹ́ kí ìsìn àdó ọ̀rọ̀ wọ́n báyìí ọ̀hún ẹgbẹ́ nǹkan bọ̀ ọ̀rọ̀ wọ́n báyìí ìgbàlọ́ kàkà ọ̀ àmì àgbìrì gáwà káwà gáà gáà ẹ wò wá sí wá sí wá sí ọ̀hún náà sí bá ọ̀dọ́ ṣe dé àgbà ṣe dé fún ọ̀hún ló kù five hundred dọ̀kan ọ̀dẹ́ta ti every month ọ̀nà fún ọ̀rẹ́ rẹ̀ mọ̀ ọ́pọ̀ two hundred like one hundred and four then di ọ̀rẹ́ wà wọ́n fẹ́ ní báńkì náà then báńkì wọn wà fún ọkọ̀ ẹ̀yẹ́ kàkẹ́ bẹ́ẹ̀ kì í hàn sẹ́m àtúkànyọ̀ yìí nà sí ọ̀kú kéèjì ní òṣèlú ọ̀wọ́ náà wọ́ àmà mi ìdí ẹ̀ áwò ṣoṣo ẹ̀kẹ́ náà every month wọ́n ẹ̀kẹ́ àrẹ́bẹ̀rẹ̀ fẹ́ ọ̀ṣà ụmụ awa ọjọọ na-agbọrọ nke ndị nara na ndị nara na na ọnụ abụọ ma asọ ọmọdụ oyi ekele ti tere ama n'ihe na anyị pụọ tụtụ yọ ala ama e adị anyị ẹ̀ ẹ̀ṣẹ́ ni wọn náà ẹ̀ṣẹ́ kìbá ọ̀ wájú two thousand ten pounds dọ́là olóògbèrè tẹ̀lé dájú dáhùn nìyọ ni dájú dájú dáhùn nìyí báàkì yà á sọ ọ̀rọ̀ ọ̀tọ̀bọ̀ tó bá dáhùn rẹ̀ ẹ̀kẹ́ yà wọ́n àti ìjì tí dáhùn tó ìdá láti bá wọn lọ́nà àtọ́ ògbó àjẹta owó ìwé àtẹ́kù ní ti rí ẹ̀ka káwọn. wà á rí ìjìdá agbára ìjẹ́kẹ̀ẹ́ wà mí náà. Kùtàánì Islamic Bank ẹ̀rọ ní Islamic Bank kò ní àdó. Bá a sùkúrù bí ọlọ́ba yìí ní ìlú ẹ̀rọ ẹ̀rọ àná. Kùtàánì mọ́nà ọlọ́ba yìí kò lọ gbọ́rẹ̀. Bá a ní adájú sí kúmọ́dá ní Ṣẹ̀hádà. Wẹ̀ẹ́tọ́gẹ̀rọ̀ lọ́ọ̀bù ní ìṣúra dáadáa. Dáa ní ìṣòyí. ọ̀nùlẹ́tẹ̀ ayé ṣe ní ìdìbò kúrò àwọn kọ́mọ̀tán láyé ní iṣẹ́ ọ̀gbọ́n wọn ní iṣẹ́ ọ̀gbọ́n wọn ní ọ̀yẹ́ ó tún ṣe àwọn náà nà ó ẹkú ìdánilẹ́kọ̀ọ́. Tàfàdá ilé oníkúta ọ̀rẹ́kọ̀ oníkúta wẹ́rẹ̀ ọmọ ìwé tí wọ́n sọ̀rọ̀ ọdún ní ìlú ní dáàtọ̀ ẹ̀fọ́ fẹ́rẹ̀ múnà jẹ́nà rẹ̀ أبوادهم الكفارة عكيز ولا تقول لمن يوكل في سبيل أموات بل أحياء عند ربهم يرزقون فارزين هما آتاهم بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا به

ọgwọ́nà ara àná àwọn nìkọ̀dá nne nne ntẹ́wọ́n ntì ha orí kan àgbà ní sọ́nù ilé ẹ̀kọ́ àyẹ̀wò àti ọ̀ọ́lọ́ mọ̀tò ọ̀rọ̀ nà ụlọ ẹ̀kọ́ náà ẹ̀mọ̀ kò jẹ́ àdàlọ́ ọ̀rọ̀ kúkú ọ na ìpín kí ẹni òun gbọ́dọ̀ sí inú kò hàn. àgọ́dọ̀ mú kò ájá ló mọ òfin ìlú ọ̀rọ̀ kẹsí ìrọ̀ ìdílé òbí yìí à. sẹ́wọ̀n náà wí sẹ́bi mẹ́sẹ̀ sẹ́bi sẹ́wọ̀n náà wí yìí of our life ọlọ́dà yìí náà. ẹ̀ka fún òwe àwọn àárín. Màkà ẹ̀rẹ́ nìkan Bláyà Zan. ọ̀rọ̀ àkàtọ̀tọ̀ ìdílé ògbó ní ìnáná ní palestine náà rẹ ní ìlẹ́ríkà náà ti amẹ́ríkà ìlú ìdílú láì ẹ̀nà àná abdullahi azam ọlọ́ba ní ọ̀rọ̀ dáadáa ọlọ́ba ní bọ́ọ̀lù dọ́kítọ̀ nílé ọ̀nà àná ẹ̀nà àbọ̀ ọ̀rọ̀ jẹ́ kí àkàrẹ́ ilé àìsàn ìjọ nílẹ̀ amẹ́ríkà òkè nílẹ̀ ìjọba òkè nílẹ̀ nàlẹ́ ẹ̀lẹ́ta tó yẹ lọ́kùnrin nù kúrò amẹ́ríkà yẹn náà wọ́n nàìjíríà nìyọ́. kẹ́ ẹ̀mọ̀ yẹn náà wọ́n á gbà tó kọ́ òṣèré àti ìfọ̀ àwọn ẹlẹ́nu wọ́n hàn nìyọ́ amẹ́ríkà náà kọ́ àpò ọkọ̀ àrí àgbo ilé ìwàsá àná amẹ́ríkà àpò ọ̀dà sí ẹgbẹ́ ọgbọ́ àmà akẹ́ni ìwà ìdúnyẹ wọn náà prime man ní ìdá ìlọ́sí amẹ́ríkà ọ̀dà bá rẹ̀. owó náà nà ájẹ́ náà kẹ́kọ̀ọ́ pé amẹ́ríkà amẹ́ríkà ọ̀rọ̀ àná ẹ̀yàn náà bẹ́ẹ̀ máa nìkan amẹ́ríkà ọ̀rọ̀ àná ẹ̀yàn náà jẹ́ ìṣẹ́lẹ̀ ìṣọ̀ أمرك وهذا أن يحب الشيء أنه هو شر لكم والله يعلم والله يعلم وأنتم لا تعلمون أمرك سبحانه وتعالى ذكر يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون ومرضنا وتعالى ọka ọka ẹbẹ ní ìwúdúgà ẹyìn ní inú wọn kàtà àpòròpò nà nàárẹ àpòròpò. ibnu jarir tọbọrọ ìpínlẹ tafsirian àti ibnu abi hasim ìní tafsirian àti imaamu zaina kẹ ìníwàn sunan al-kubra anya bí sẹ́nu lọ́wọ́ náà ká sọ̀hí ká àdúrà jundub ibnu abdullah ka on tumur to sallam o taala luwa ni ko bi baba te ko wa do to wan ko ni ni do man ka gor ma ka hi man ka gor ma ka wa wa en wa so ya ni na

ابن الحارث ọ̀nọ́dún mọ́gẹ̀ náà ta lọ́kà ka fúkà lọ ọ̀gbọ́n tó wù kwalẹ̀ ní ẹ̀rẹ̀kẹ́ ní ma na nà mọ̀ àmà wà á lọ́wọ́ lọ nẹ̀bí ìhàlẹ́ ní ìdíkà ẹ̀fẹ́ mi kàn náà nà ẹ̀mí òun lè rí ọ̀rẹ́ náà ọ̀rẹ́ mọ́tò mi akọ̀rẹ́ Abu Ubaida Ibn Jarrah òtù ìgbẹ́gbà tọ́ aláyà ayájẹrẹ nù. Wọ́n tó múrí kàṣẹ ya kàkúrú máta. Anáìka ẹni ẹ̀mú wọ́ọ̀lá ni ẹ̀mú wa ya kàkúrú ní ilé tẹ̀tẹ̀. Nírí mú tí yẹn dìde abẹ́. Tọ́ ẹ̀hìn òun náà yìí kọ̀ọ̀rọ̀ rẹ̀ máa rẹ̀ máa òun náà yìí kọ̀ọ̀rọ̀ ẹ̀ ọ̀nà kọ̀ọ̀jìnà bíi aná lọ́rùn ẹ̀rọ rẹ̀ máa.

ìjùmọ̀dọ̀ ló lẹ́tò 59 lẹ́nu náà ní ọjà oye fún àtànà wọ́n kí ni wọ́n náà kàtà sọ́kùnrin fún lánì rọ́jà muharram zulkida zulhijja kó mhm. so ẹni náà káàkiri káàkiri jùmọ̀dọ̀ náà dánú mẹ́kẹ̀ náà káàkiri rọ́jà to ilé mi ilé ìwọ̀n mọ́nà kàtà sọ́jà tọ́ ẹ̀ anábẹ́ ewu nílé ka mọ̀pọ̀ mọ̀pọ̀ wa ní kùrẹ́ ìdí ẹ̀sìn yẹn hẹ́n mọ̀pọ̀ anábẹ́ yẹn hàn ní dáìka ọ̀gẹ́ mi ọ̀rẹ́ amú ibùdó lẹ́hàdúrọ̀ mi ọ̀nà amúrú ibùdó lẹ́hàdúrọ̀ mi dáìka náà na mi dáwọn ẹ̀wọ̀n káà ìpele ìṣẹ́ dẹ́fẹ̀ tó ẹ̀rẹ́ dẹ́fẹ̀ kílẹ̀ amúrú ibùdó lẹ́hàdúrọ̀ mi nù. ẹwà clear then clear ọ̀rẹ́ sọ́rọ̀ ìgbà then ẹ̀rẹ́ náà wọ́n jí níbi púpọ̀ náà kọ́ ẹ just one one just one hmm, just dey there ní ìsẹ́yìn. Nami maka ni kulosi kazi ọmọ tẹmẹka ehi anibi onareka ẹnọ anagaka anyi ina idẹfẹ ṣeere lọlọri ina azọrọ sọrọ yọmọ ọlọpọpọ mọ ọdọlọri nínú arúgbó àti gbòòrò wọlé tẹ́sí ìdíní na kúlọ̀ wọ́n zálìkà dínà kọ́yì anígbè náà ń káyẹ̀ mọ́kà anyẹ́ ẹ̀ka owó ọ̀rẹ́ wa ń dìde mu ní anyẹ́ náà iná náà ẹ̀ka dẹ́ owó náà ní ẹ̀yìn náà fẹ́ẹ̀sì ní ìgbọ̀rọ̀ gàrí náà ọ̀nà kúrọ̀ rẹ̀ wà ní ẹ̀ma náà kàrẹ́ ní ọdún múlítì àmì ẹ̀sẹ̀ nǹka. yàtí àlòwò náà kà á ní iṣẹ́ àmàrí lọ́rọ̀ ìkìtà ní ìfẹ́ ẹ̀ ka asọ́jà rẹ̀ náà ẹ̀ní ìrànlọ́wọ́ rẹ̀ náà rẹ̀ wọ́n níbi bílẹ̀ òmùrìkì wọn níbi tí a ọ̀tá yìí kòlùkì já lóhun bí kàbí káyọ̀ kàkà yẹ báwọn jà rẹ̀ náà kàbíyàn bí máa ná kàbíyàn dùnú káàkà iye ọdẹ mọ́ rẹ̀ kọ̀lọ̀ báàmì kẹfẹ́ làwọn òkú òmù láàárọ̀ ọjọ́ orí ìsọ̀rọ̀ bí islam ẹlẹ́rẹ̀ pọ̀lọ́ dákọ̀ ọ́ náà ní mìdínà àbá rẹ̀ máa rẹ̀ òkú òmù yẹn náà rẹ̀ ó má kà dẹ́nu rẹ̀ máa bá bí káwí dáàmà ni wọ́n nọ́ọ̀nù wọ̀kú wò ní ọ̀nà kí dáàmì sí ikú dáàmì káwí kiri mo ní wọ́n mọ́sídì haram bí haram dáàrọ̀ wọ́n wọ́n ní ilẹ̀ ẹ̀hún mìdínà kẹ́nà rámi hajj mọ́ta ọ̀tọ̀sán wà ìkòrójò àlìyé nínú dáàbò kó wọ́n ìwé fún ọ̀sà bẹ́ẹ̀ ní ẹni nínú àádọ́fẹ̀ mẹ́rin òmò ìkó ẹ̀fẹ̀ mẹ́rin akùbàrò ìfẹ̀ ńlá ọlọ́mọdé ní ọlọ́mọ ìyá ní fàyè. ẹ̀kọ́ wọn ni wọ́n ti lọ rí pòlítìkà àlọ́ ọ̀rọ̀ òmòdó lọ sí aláàkà kìtàlù orí ìjọbí ọ̀dọ́ ìyọ̀pá àmà ìwéré lè tuntun ọ̀nà náà orí kìtàlù bí ìkẹlẹ̀ ẹ̀hún nínú wà ní sọ́yì sọ́dọ̀ akẹ́bìlélá òkúburúbìlá sọ́dọ̀ anilmọ́débìl haram wà ìfọ́rọ́jọ́ ahìlmọ́ká ilé ìhájọ́ ilẹ̀ ìwọ̀dẹ́ná ọ̀sẹ̀ lẹ́yìn nílẹ̀ òmìnira ọ̀nà yìí ọlọ́dẹ mú lọ́nà domin ka to a gawo wal fitnatu akbar min al mujahid ana oyanju ọbẹ ẹkún abbas ọjọ lọ ọnù ọka fitina ẹrẹ nínú múni àgọ ìṣirikù ẹnu wọ fitina tó arúgbọrọ nínú àkọtù ọyìn tó lọ bẹrẹ ìwé ìwé ẹkẹ ọmọdé nínú nílé ká ajaare dáwọlá ọmọdé nínú. wọn náà kọ́ wọ́n yẹ ìdájọ́ àgbà kọ́ mi kọ́ máa ń ṣe nwere okwu nwere ahụ mee ka dụwara mazụ ahụ na-akwụsọ na ya n'ọnụ dọkwa ekeri gbana akpọrọ nkweta na nke ọjọ ndị mmiri kọ ahụ mmiri kwesịrị ịdatụ akbar na kọbọ ndị mmiri ka elu na ebe na ebe kakere ya kwụ wala ya zalu na yọkọ ọdị n'ụna kwụ eze nne mmiri akwụ e, حتى يردوكم عن دينكم إن استطاعوا أقول أن دورنا مسلمان دورنا دوني جالسون أمريكا ما إن استطاعوا أن يروا أقول كنا وأمين tòló òwe náà kan kọ́nà tẹ́lẹ̀ kọ́mọ́ ọ̀gá ti ní ìpàtọ́ àwọn kòmíràn rẹ̀ ká ẹ̀ka àyíyọ́ ọmọ ẹ̀yà ìsàlẹ̀ bí iná káfàrọ̀ àmọ́bí nìkan pẹ̀lẹ́ ẹ̀ka ọ̀nà òun wà ọ̀nà òun اليوم أكملت لكم دينكم ورضيت لكم إيه ẹ̀wọ́n bá wọ́n ní bọ́ọ̀lù náà wà á ti máa ń lọ alẹ́ ìfún ní ẹ̀mọ́tì lọ́rọ̀ sí ìdùnnà fún ìsìláàmà dìínà ọmọlùkà yóò mọ̀lá ìṣẹ̀lẹ̀dì nà káfàrú ní dìínì ọmọ ẹ̀rà ẹ̀kẹ́ ẹ̀rù ta ọ̀rọ̀ pé ó pàtàkì tàlẹ́ ìgbẹ́ni láàdì ẹ̀rù tẹ̀lé bí ààrẹ náà wọ̀lá bí ààrẹ náà sọ̀rọ̀ ká bí ààrẹ náà wọ́n bí ààrẹ náà ìjọ́ra bí ààrẹ náà wọ́n àjọ́mọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ nínú ọgọ́gọ́rù ìlúdé nìkú ọlọ́pàá aṣọ́ọ̀hùn ọdún yáwọn ni wà yóò ní wọ́n wọ́n mi ní ká àjọ́mọ̀ ẹgbẹ́ ajínú náà akùmọ́tù lọ́kù kọ́ àjọ́mọ̀ akùmọ́tù lọ́kù àyẹ̀ká ọmọrà mẹ́gbò iná náà ní ìbáàdé náà ṣàbílẹ̀ mí onye usman gana muri ọka wọn níbi davao davao lọmọ ọmọ ara rẹ yóò kíkà alákọlà alákan nínú àfọmọjà ọmọ rẹ bẹ̀rẹ̀ alákọlà àwọn náà rẹ omori lọmọ ọtá rẹ ọkà اليوم أفضل لكم دينكم وأتممت عليكم نعمتي n'ime ọmụmụ ahụ na-ekwe onye nwe ekwe n'etiti ya bụ oyi ya ebi ya n'ife ọzọkwa ndị ekele ọrụ akụkọ na ọmịta ahụ ekwe n'ụlọ site nyudo ma ndị oyi ya sweet gọọm gwekọ yi gọọma na ndị ọtọ mgbe izu ya ịda ọdụ n'ize mbụ. Tụrụ ya eji ezi ya ndị ورضيت لكم الاسلام دين والمسلمين نائم هم بهن ايقاو لن ايقانوا ومهن همامين انا عرفت اولادي وانا عرفت على الامان انا عرفت المكرم اسلام ما حكاو لن هم يقولون همامين يعقومون واه والله هنا رسل والله يسلسي والله يسلسي wọ́n rọ́bì èyí àwọn ọ̀nà wọ́n rọ́bì èyí èyí àrí tí a rí àrí tí tí tí tí ọ̀rọ̀ náà wọ́n kì í ṣe ní abọ́bá jọ náà president prison president prison dọ́là wà ní prison korea oh this is prison of the president of the prison dpp bí ẹ máa jẹ́ náà sọ́wọ́n ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bọ̀ sọ́jọ́ dpp dandan bíi ní dandan mọ̀ríkà ọ̀nà nù fọwọ́ mi ni mùsùlùmí yàtọ̀ mọ́kùn mùsùlùmí náà mi kọ́bí wọ́n fi hàn rà tọ̀mún náà mọ̀ nìka kẹ́lá àwọn ìtàgbọ́wọ̀ kàrí ẹ̀nlẹ́rà kò tí wọ́n fà dáwọn ni tóóró bẹ́ẹ̀ tí ó múná ti yàwọn ni àmọ́ àkókò àní àyẹ̀wò kàlẹ́ ọmọ ẹgbẹ́ lélẹ́gbẹ́ mú kì í ní ìgbà tọ̀ọ̀wọ̀ láti bẹ̀ẹ́ wọ̀ ọ̀sán mi jùm lọ síbi ti ìgbé ayé yẹ ó múlẹ̀ sí ìgbéwá ìgbéra kẹlẹ́ ló fọ́ àbọ̀ ọ̀sán mo ní kẹfọ́ ọ̀sán wọ̀ máa ń yá jáde ní kùn àrùn díní ọ̀rọ̀ yín náà ọ̀dọ́ owó mi sọ ọ̀dọ́ náà mẹ́ kàkàkà àdúrà ẹ̀rọ làkàkà plan no plan we go to one one plan. plan is one plan. we dey come pay four hours. láàyè yẹtù wọn yà sábò pé kẹ́ni then jìkìzé ti kuma èyí tó de de kú mi. èyí pé come pay we dey. ònyàrá yà kọ́ àná we are ready. ẹ̀rọ plan ẹ̀mẹ́tì plan yẹ́nì sọ̀rọ̀ rẹ̀ yẹ́ máa jà dọ̀rọ̀ ọ̀ká yẹn òòrùn lórí ìgbáyé mọ́ nínú that's big another plan yóò plan mẹ́ẹ̀ plan mẹ́ẹ̀ plan wọ́n ní lọ́dún aláìka ìlànà yẹ̀kí dúnà kéjá wà kí wọ̀mọ́kẹrù wọ̀mọ́kẹrù náà هذا ملك ومكر مكرا ومكر والله ومكرنا مكرا وملك إن تعود نعود Under the control of Emmanuel. Nkúmúrí àwọn kẹ́nìkẹ́nì ẹ̀. Nkúmúrí ọ̀nà rẹ̀ jẹ́ àtọ́sáì. Mẹ́rin plan ẹsẹ̀ mọ́ni. Ọmọrí. àwọn na náà ń rẹ̀ na ìdí àrùn mórí àwọ̀ àìsòmórí àwọ̀ èkó ìdẹ́rẹ̀ ọ̀hún wa. wọ́n máa kọ́bọ̀ lóhùn wọ́n làkí nà lọ́ ha wọ́n máa kọ́bọ̀ lóhùn wọ́n làkí nà lọ́ ha halakahum wọ́n máa wọ́n ha wọ́n bàlá àwọn mọ̀mọ́ yẹn ni. ọ̀nà àtúkọ̀ òye bẹ́ẹ̀ ló kú lé jẹ́ ẹ̀ka àwọn ike náà tọ̀tún àtọ́ ìkọ́ òkú èrè ètò ọ̀rọ̀ ọmọdé ọ̀nà ẹ̀ka rẹ̀ ní ìyá mọ̀ nínú ọ̀sẹ̀ àbẹ́ ọ̀ àkójú mọ̀ ẹ̀rẹ́ ní ẹ̀rẹ́ àkókò kúrú láyé ẹ̀yà. lọ́gbẹ̀ yìí àbá ìdàmẹ́. ẹ̀yìn ẹ̀kẹ́ aláfíìsà ẹ̀rọ ẹ̀rọ ọmọ yẹn gbọ́dì mílíkù ọ́dì ní lẹ́kọ̀ọ́ ọmọ àlọ́kùnrin náà bí yìí àti iná àjẹrẹ́ ni kìjọ́ ìlọ́wọ́ ní àkàrà mìíràn ọ̀nà àkọ́ọ̀rù jẹ́ ẹ̀kọ́ náà wọ́pọ̀ bàyàmú dọ́jà ẹ̀sìn wọ́n wọ̀ káàmù lẹ́ẹ̀ka káàmù yẹn lágbàá rẹ̀ ní òkúrẹ̀ rẹ̀ ti ọ̀gá àti umartu fa ulaika habitat amaluhum fid dunya wal akhirah umarta òun ni àwọn àwọn máa ń ní kó wọlé ìdí ká wí tí kò lè tu múlò náà dọ̀ ọ̀rẹ́ ẹ̀ múlùkà àbọ̀nà wà mẹ́rin nínú àbí mùsùlùmí alimọ́lá ti yẹ àbí àdúrà gbọ́dọ̀ ọlọ́ ọlọ́bọ̀ mọ́ni pẹ́lá ọ̀pọ̀lọpọ̀ àbáníyẹ̀ múlùkì bẹ́ẹ̀ olùwòsàn

sáyà lọ ìkùnmí àná ìlànà omori tó hó ntí ha kọ́ọ̀lì dùn báyìí kí náà lérò ọ̀pẹ̀rọ náà ní ẹgbọ́rọ̀ náà yọ ọ́n jì kéde o ẹ̀ ọ̀kẹ́ ní àwọn oríṣi ọmọ ìkùnmí iná àwọn oníkà ọ̀ ìkùn náà iná àwọn oníkà ìkùn náà. Oh àrùwọ̀n ní ló rẹ̀ jẹ́ ìyẹn lè yìí dánù kẹ ọ̀rọ̀wọ̀n yìí ká ọ̀rọ̀ mìíràn dánù ọ̀dọ́ làkúrò láti ìrìnàjò ọ̀nà nàbúrà àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dì pàṣẹ ìṣẹ̀lẹ̀ àrùn ìdí ní oṣù ọ̀nà kí dọ́sí sọ ìhà ló ti ń jẹ dánù lọ́nà tọ̀wọ́ nánà níbi àmàlà mú àṣìṣe ọ̀dọ́ ọ̀rẹ́ máa rẹ̀ ee kọ̀ọ̀rọ̀ náà na gba dákàrọ̀ hábitọ̀tì àmàlù nǹkó ìgbàrọ̀ ọ̀hún ìgbìmọ̀ nǹkan ọ̀rẹ́ ọ̀rẹ́ ìbéèrè ọ̀rẹ́ ìgbàlódé àbọ̀nà òjòyìn àbíkẹ́ ọlọ́run tó àgbà béèrè lọ́rẹ́ sáfẹ̀ wà lórí ìgbà bí ká kìláàmà èyí sì ti máa ha àgà bẹ́ẹ̀ kí káyí tó yìí tó nà mí àánà kó o ti bọ̀ wọ̀rẹ́ mọ́rọ́ ilé òbí lòdì lórúkọ àìmọ́ ìmọ̀ àwọn àìlèkí dọ́ka tọ̀ àkànní múlò gàgbà yìí wọ̀n máa èdè ìlànà حديث عمله وهو في الآخرة من الخاسرين كما يعني القرآن قال رسولنا إخاء أمريكا أمكاهم لا أمنا قرآن ملك رنا أبو قرآن الإسلام كما أقول ذلك لك عندنا إنه خاسرون هذا لا يتساوي مليون ọgbọ́wà lọ́kà omúlò ọ̀gá ẹ̀dùn ní ọ̀dà tó bẹ́ẹ̀ wọ́n kọ́ níbi ọ̀sẹ̀ ìjà wọ́n lè lè nà mí kọ́ bí wá la ẹ̀ ń àti ọ̀gbà wà ń bí kẹ́nà bẹ́ẹ̀ kọ́ bí lùkù láàbà kọ́ nà ámàlù ọ̀kọ́ra òbí nà àgbà ní ìdàgbé òbí ìlú ìyá abukora bi ju aya na abukora ra wẹrẹ tọkùnrin náà nínú àlùkò ìrìn wẹrẹ tọkùnrin náà rọrẹ wẹrẹ tọkùnrin. ọ̀zá jẹ́múlẹ̀ pẹ̀rẹ́ lọ́tọ̀lá náà jẹ́múlẹ̀ pẹ̀rẹ́ ẹni nígbà nígbà ní bẹ̀rẹ̀ òfin kọ̀hún jẹ́fún náà àti ní àwọn ìgbẹ̀rún máa lábẹ́ ẹ̀rùn lẹ́nu أنا رجل مريد الله ومن آبائه وذرياته وإخوانه وإلا بينه وعليه وعليه وعليه فإنهم فيها هؤلاء أعطاهم من جدعا وقد يقول فيها قوم ليس ليس فيها للكافرين أولئك الذين هداهم الله قد هداهم الله ولو أشركوا لحدث عنهم ما كانوا يريدون غيره ملك أنا يعني شرك أنا لازم يرد tọ́ ìmọ̀ màlìkì jẹ wọ́wọ́ níbi jáde fèrè orí ìyá àbáná ọwọ́ ni màá bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kùnú bí ìyáwó tó fi ọmọ ìdàgbọ́ èyí láàrin ọmọ orúkọ wọ́n máa ń yọ̀ǹda bí àǹdí nìyí fáìdì náà fàyàmú وهو غافل كون أمانة إمام jàbídọ́ máa ń ta nǹkan mọ́nà náà ṣe ẹgbẹ́ra ẹ̀ mọ́tò owó ọ̀láàbò lókì ti lè dá ní bẹ́ẹ̀ ọ̀hún náà kàtó ábìdọ̀ tó àmàlà ó dá ìdí wọ́n la àhírà fọ́ wọ́n dá ìgbà náà rí ògé náà ọ̀dìdì. àmà bí mọ̀ mọ̀ ní bí ìrẹ̀ lọ́gbà yìí tọ́ ọ̀nà ilẹ̀ ń bọ̀ tẹ̀lé àgbàdo àlàkùrọ̀ rẹ̀ sẹ́nu àyànà olóko náà jẹ́ ìjọba òun náà mi ní dá yóò ní ìjọba rẹ̀ wọ́n òun náà mi ní dá bẹ́ẹ̀ kí ó kọ́ bí kí ó lọ́kà gbọ́rọ̀ ọmọ ẹ̀yẹ sọ́ọ̀tì bí á bí lọ́wọ́ rẹ̀ máa bẹ́ẹ̀ á ti tẹ̀sán máa gbà dúró ìyá ọ̀tà rẹ̀ àmá bàyàmú oríṣi orí ọ̀sẹ̀ náà ẹ̀rọ iná àṣàbùdá nàìjíríà ọ̀dùnú bí mo mọ̀ tó mọ̀ tó bí wà. kàmá ọ̀dùnú káàmù làmá ti ń lọ. àmá àánà ìfọ́ ìlú nàná ọ̀kọ̀rọ̀ àmàlùsá ìjọba then on the open the law of God, they could then go. In a father now, we are all in you. Ama, Shahid al-Dua al-Qayan, Imam Shafi'i, lọ́wọ́ ìgbà, Imam Shafi'i náà pẹ̀lú lọ́wọ́ ọmọ ẹ̀wọ̀n.

ọmọ ọ̀sán ni amúrò ẹ̀yẹ ọ̀ka láàbùdàmì hamlin aláàlùmọ̀ ẹ̀yẹ dáa wájú ọ̀sán bẹ̀rẹ̀ náà lè àṣọ ilé ìpèsè iná fìdí nìdí èyí ń pè jẹ́mẹ́ jẹ́nẹ́rà èyí jẹ́mẹ́ jẹ́nẹ́rà sẹ́ni ìlú àrìnà kàkà òkè àmì ẹ̀rọ fún mi ọ̀nà wà ní àmì. قالوا إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم قل إن الذين آمنوا والجريمة والذين هاجروا بالجرة وجاهدوا في سبيل الله بمجد حاج كل مريد يكبر كل مريد أولئك يرجون رحمة الله هو الذي يؤمن عنده ويأتيهم بهم والله غفور رحيم ملك نجيه نما ينبغي إمام ابن أبي حارب ọ̀ọ̀ká ní tẹ̀síra rárá. Àbẹ̀ni wọn náà nàkà kẹfẹ́ bẹ́fẹ́ta ìdáta kò ìkìtà lọ bí ihu kàbírú وصد عن سبيل الله وكفر به وإخراجه والمسجد الحرام وإخراج أهله منه أكبر كما ذهب كثير كي يعيش أن يتبدل níkẹ́ kẹrin nínú àwọn ọjà ẹ̀ẹ́dọ̀ àmánú wàhájá wíjọ́lẹ̀ ní tí ọjọ́ ìdúró mú ní wàjá àtòkè ilé ní ìjà ọ̀la ẹ̀ àti ìyá bá ń gbé mú ní ẹ̀mí òmúlòrà tó ń bọ̀ àwọn àmà ń bá wà. Ìyáàmù yóò fi kúrò. Ìdáàmù sáàmù àìmà Ibn Ubayy Mẹ̀tẹ̀wòdìyà. عليه رحمة الله إن جاب المعاد دوكا أين نظري مفتاح بلاد الإسلام أين نظري إسلام في الإسلام أعلم ذلك إسلام إن الذين آمنوا ممكن يقابل الميكة ويجب الأحقاب أن الإيمان ترك التقربات الإيمان ما الإيمان نرى من كيامه وهذا هو الإيمان وجاهدوا في سبيل الله دعما وصمدا بالله ولي سلامه الله ولي سلامه ayé wòye lóde ìdánimí afghanistan jẹnsẹ pàtàkì àwọn ará ọ̀sùnkà ọlọ́run àwárí ìjọba àwárí. sọ ọmọdé wọn náà sáà ọkà ẹwọn ìṣẹ̀lẹ̀ ẹyẹ tó yọ rahma ọmọ olú ànkúmọ̀ omori òbòyí lọ́rọ̀ ẹ̀mọ́nàmbà nínú ọdún tí yìí dọ̀ mọ́nàmbà. Àtàkì ìrọ̀lẹ́ wáyé nù, ṣùgbọ́n èlò nígbà. Àwọn onímọ̀lá ní ìpòyẹ òwúrọ̀ nù. Ẹ̀rẹ̀ wáyé, báwo dé anada na mọ ẹwà ọgbà dàgà ọgbà náà gbò kẹlẹ ilé ìdúgbò náà ibrahim ọgbà bọ náà ṣẹlẹ hàn ní ibi ìdílé ìdílé ọgbà.